tìtorí tìtorí tìtorí tìtorí means because tìtorí means because ó tìtorí ìfẹ́ ṣe àṣemáṣe ó ti torí ìfẹ́ ṣe àṣemáṣe